قبورنا إلى قبورنا والقبر الأول منازل الآخرة عباد الله فمن نجا منهم فما بعدهم أيسر وإن لم يجد منه فما بعده أيسر فما, فما بعده أشد والمؤمن كيس من أكثر من ذكر الموت واعتبر بمرور الأيام وحسن الاستعداد لما بعد الموت أتقوا الله بعد كلام الذي أكرم أكرمنا في شهور رمضان أبطف وني رمضان ونشأله قبولا ومسجدا أمر الله بعد كلام nígbà tá a gba ramadana kò tó kó ní wọn bọ àlejò aláwọ gbà á lọwọ wa àti aláwọ tá a gbà lọwọ ìbọn kan wa. bákan náà àkójọ ká túbọ̀ bọ̀rọ̀ bọ̀rọ̀ láyé ọ̀la ìgbà àbáwá ayọ̀rú ṣàlọ́ ìtẹ̀kẹ̀lá àkọ́ tápọ̀ wá ẹ̀ ẹ̀páyà ọ̀la ẹ̀páyà olúwọ̀ba àlejò aláwọ̀ ìlú ìpáyà bó ti yẹ ká páyà ọ̀wá wàhílámú anàlìfàwùsà wàlùkọ̀ òun lámìlì mọ́tàkì ẹni jèrè ẹ̀sọ́ àwọn gba ìjọsìn lọ́wọ́ rẹ̀ àwọn olùbẹ̀rù ọlọ́run ni o. ó wọ́n bá àdékè ọlá subhanahu wa ta'ala sọ ó ní ìlànà ìmọ̀ ìbẹ̀kì iná má fà á sá ẹ̀ gbogbo àti pápá àwọn olùwọ́ bá àdékè ọlá èrè jẹ́ ìbẹ̀ fún wọn. bẹ́ẹ̀ ló tó sọ ní wáyà míì ó ní ìnàmà yàtàkọ́ gbàmúgbà nínú ayé mọ́ ọ́tẹ́ kì í ẹni tí mo rọ̀ wọ́pọ̀ àdéhùn ọlọ́run gbà sọ́dọ̀ wọ́ rẹ̀ àwọn olùkọ́ni ọlọ́run ni o. Ìbáda wà ẹni oríṣi àwà Ramadan ẹdẹ bẹ́ẹ̀ ló tún lọ gẹ́gẹ́ bí àwọn ọjọ́ tètè náà ṣe lọ láwọn ọjọ́ tá a ti lò kọjá. Eléyìí yóò máa sọ fún wa nípa wípé ẹ̀yin oríṣi olúwa bá àdékè ọlá eléyìí sílẹ̀kùn fún wa wípé pàtàkì òdodo bí àwọn ọjọ́ ayé wa ti yára pé ìbéèrè labẹ̀rẹ̀ ramadan ló dájú dájú pé àná labẹ̀rẹ̀ yìí ó mọ̀ sí pọ́pọ̀ ọjọ́ lónìí bọ́jọ́ ayé wa náà ti yára ni tí ó máa lọ bẹ́ẹ̀ ni ó mọ ìpàdàyé fún wa àwọn ọjọ́ ayé wa yìí àlẹ́bí tẹ̀sí ìhú tó jẹ́ pé ó ń tì wá lọ àárín lọ ìlà àpòbọ̀ ìlà sàárè wà láàrin lọ. wọ́n tọ́bùrù awùwẹ̀lù mẹ́nà ìṣẹ̀lẹ̀ àṣà sàárè ìdẹ̀ní òun làkọ́kọ́ lé téyé ọkọ̀ dífẹ́ǹkì hama. ọmọ bá àdàkù àìsàn. lẹ́yìn tí tó bá ti làkó ìlú tí ó tún ṣe hama ni. ọ̀rọ̀ rẹ̀ yóò dájú mẹ́ta káàkiri kí á máa yóò dájú ayé àlìjẹ́nà ni gbogbo ìsẹ̀mí tí ó tún lò lẹ́yìn tó bá ti gbé sàárè bá ti táàgì ìsẹ̀mí ìrọ̀rùn yóò jáde ṣíṣe. gbogbo ẹni tó bá wà láàrin ló sàárè bàbá bá dàrú aṣáàdùnmí ìhùn. èyí tó tún lò lẹ́yìn inú sàárè bó ṣe lè kí ìyàwó pọ̀ tó bó ṣe lè kó pọ́nà tó bó ṣe lè kó pọ́nà tó èyí tí ó tún wá lẹ́yìn sàárè yóò burú jù bẹ́ẹ̀ lọ. bàbá mi mi tẹ́ yìí mọ̀mìnì tó ní láàká yìí má ní á fi tara ní ìdíkéré ní mọ̀ ọ́ọ́d olú máa ń pọ̀rọ̀ tó mọ́ra ti kú wọn àtàgbàrà bèbèrè ọlọ́lé àyà ni bẹ́ẹ̀ ni yóò máa rà sàrí ìwòye báwọn ọjọ́ ayé ṣe ń lọ tó ṣe ń lọ yìí ẹ̀mí mi náà máa ń lọ màá lọ rẹ̀ wà sánà ní ètò ìdáadáa bá dájú mọ́ ọ́ọ́d mọ̀tìbí tó ní láàká yìí tí láàká yẹn jiná òun lẹ́nu tó jẹ́ pé tí ó máa tètè ẹ̀dùn kalẹ̀ òun náà ni báwo ni ìsẹ̀mí rẹ̀ lẹ́yìn ikú ìbádọ́mọ́ ẹ̀yẹ́rìsì àmọ́ ìlàmù ọ̀nà kùlàkọ́yí ìlàfẹ́ òní بالحال والمال لا يتحقق للإنسان إلا إذا أدى الحقوق فديننا دين الحقوق ọmọ ìyá ní Islam ẹlọ́mà tí gbogbo nǹkan tí ó máa ṣe àǹfààní táàbà máa ráǹfà ní ibẹ̀ láyé ń bí àti àlìkíámà ní kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ á fún nǹkan tó bá yẹ lẹ́tọ̀ọ́ rẹ̀ ni ọmọ ìbéèrè ó fura wọn lẹ́tọ̀ọ́ yóò fura yóò gbogbo nǹkan yẹ lẹ́tọ̀ọ́ ẹ̀ ni ọmọ ìyá ọmọ ìyá ní Islam ẹ̀sìn wa ẹ̀sìn ẹ̀tọ́ ni a gbọ́dọ̀ fura wa lẹ́tọ̀ọ́ tó yẹ ẹ̀mí yẹ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ àfi fún un ẹ̀tọ́. عباد الله أيرش الله وعظم حقه حق الخالق سبحانه ètò tọ́pù jùlọ ẹ̀tọ́ òun náà ni ẹ̀tọ́ ọba tó ṣẹ̀dá gbogbo wa o ní òdáde ń bẹ láyé ìwọ náà òdáde ń bẹ láyé rántí ẹni tó ṣẹ̀dá wa o ẹ̀tọ́ tó ga jù nínú ẹ̀tọ́ òun ká fún orí ọba àdékẹ́ ọ̀rá ẹ̀tọ́ tí ẹ̀ ló ga jù ju gbogbo ẹ̀tọ́ lọ ẹ̀tọ́ wọn lápò àwọn òun náà ní ká ṣe ìjọsìnkú ní ọ̀gá tó ṣó láì pa ẹ̀dọ̀ pẹ̀lú rẹ̀ olúwa bá rẹ̀ kí ọlá tó há ẹ̀rọ wọ̀ tààlà ó sọ fún wa inú ìgbà tó ṣó náà ó ní ìnà àǹzánà ìlórí kàlìkìtà àwọn olúwa bá rẹ̀ kí ọlá tó àlùkùrá nìkalẹ̀ fún ẹ lórí ha pẹ̀lú òdodo pa àbíbẹ̀ lọ́ha mọ́kùlí sọ láì pì ẹ̀ ìlànà bí ṣe olúwa o sọ gbogbo àwọn sàhábà sọ fún gbogbo àwọn mùsùlùmí pé fàábìdùn náà ẹkú olúwa lẹ́tọ̀ ti yẹ kílẹ̀tọ̀ rẹ̀ òní ìjọsìn mo kì í sọ la òtì ẹjẹ́ sì yẹ mẹ́ta dákẹ́dá pẹ̀lú rẹ̀ kó wẹ́ pẹ̀lú kíláàsì ẹ má pẹ̀bọ pẹ̀lú rẹ̀ ẹ má sì ẹbọ pẹ̀lú rẹ̀ ara lílà ìdí inú nìkan olúwa ní pé àdébìtẹ́sí rẹ̀ gbọ́ o. olúwa ọba àlekè ọlá èyí tí ó máa jẹ́sìn lọ́dọ̀ rẹ̀ èyí tí ó gbà òun nìyí tó máa wá ìgbàgbọ́dá pẹ̀lú rẹ̀ anábíwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam nínú hadith sọ́jú Bukhari àti Muslim ó sọ fún Mu'adh ọmọ Jabal lọ́dọ̀ yàlláhu ta'ala ánìkún nínú ìrẹ̀ Mu'adh àtẹ́bìrì haqqullah ala ibadihi sọ ọmọ ẹ̀tọ́ olúwa lórí ẹrú ẹ̀ وأما حق العباد على الله أبسوا متى أرونا لن الله سبحانه وتعالى ما فما جبل Olú yẹ ọba ọdíra nẹ́bì, mi máa o, ìrẹ́ lọ máa, ọlọ́run ló máa, ìwọ náà sì máa, àbúrò wá ń jí wẹ̀ tọ́jọ́ náà, fún àjọ ọmọ jábàlì, àrẹ́bì nípa ìnà àkọ̀lá ìhárádé ìbáà, ẹ̀rẹ́sọ olúwa lórí ẹrú rẹ̀, àyè àbùdó oníṣẹ́ ẹgbẹ́ ti fún ẹ́ wọ́lá yóò ṣe ní kò bí ìṣe ẹgbẹ́ pẹ̀lú pẹ̀lú rẹ̀. ìjọsìn rẹ̀ ẹgbẹ́ jẹ̀bọ̀ oṣù ń bẹ̀ wàhá kò lè ìbáàdì àwọ̀lá ẹ̀tọ́ tí ẹrú náà ní lórí àwọ̀ aláyọ̀ àdìbá òun náà ni kó mẹ́jẹ níyà máa là yóò ṣe ní kò bí ìṣe ẹni tó bá ṣe ẹ̀sìn rẹ̀ tó mọ kó níbi ẹbọ ọlọ́run ṣàdéhùn fúnra rẹ̀ ó ti ẹ̀tọ́ yọ lórí ara rẹ̀ tó tó òní níyà nítorí lẹ́yìn بكنا ثم يا عباد الله لئن يرس الله ياتي حق النبي صلى الله عليه وسلم لن يتولوا بعد كرا أفعل النبي لكه صلى الله عليه وسلم أفعل النبي ولكه أفعل النبي لكه تلتاره الإيمان به كان يدر بسي وتصديقه بكل ما صاح عنه صلى الله عليه وآله وسلم gbogbo tó bá lálàáfíà lọ́sọ̀dà nẹ́bì bá nẹ́bì ló ṣe léyìí ànẹ́bì ló ṣe léyìí gbogbo tó bá lálàáfíà lọ́dà nẹ́bì àti ká nígbàgbọ́ sí káàsì gbàgbọ́ dodo ni káàsì tẹ̀lé wọn mahabbatu fawqa kulli mahabba á ní sí ànẹ́bì ju bàbá wa lọ á ní sí ànẹ́bì ju ya wa lọ áníta nẹ́bì ju àwọn àfá wa lọ áníta nẹ́bì jẹbí wa lọ áníta nẹ́bì ìyàwó wa lọ áníta nẹ́bì jẹkọ wa lọ áníta nẹ́bì jàwọn ọmọ wa lọ sọ́gbọ̀ngbọ̀rún àríyìn wàhálì wàsánàm ẹni táà ní nífẹ́ ànẹ́bì tí ànẹ́bì ẹni tí ó ní dáà nífẹ́ rẹ̀ fún lọ òun ni Allah subhanahu wa ta'ala ọmọ ìyá ní islam ẹfà níbi lẹ́tọ̀ rẹ̀ olúwarí ọmọ àtàkùn ọ̀rọ̀ sí olùfà kòzó gbogbo tágbàlá fún yín ẹ̀tọ́ ní kẹ́ ẹ̀ mùsẹ̀ rò gbogbo tánu gbapà yín lásẹ̀ gbogbo tánu gbàmù fún yín ẹ̀tọ́ ní kẹ́ ẹ̀ gbàmù kẹ́ ẹ̀ lóò ẹfà níbi lẹ́tọ̀ rẹ̀ lò wàmà nà ha kò mọ̀ á ní ùfàǹtẹ́ gbogbo tánu náà ti bá ní ẹ̀ ẹ̀fẹ́ dé bẹ́ẹ̀. ẹ̀fẹ́ dé bẹ́ẹ̀. olùwàsàkù náà ẹ̀fẹ́ yàrá ìnàlá àṣẹ̀lì lórí ìkọ̀ọ̀bù ẹ̀rẹ́ tí mo lè níyàwó. bẹ́ẹ̀ bá ṣe ẹ̀fọ́ ànẹ́bì ìyàmí ń bẹ́ o mùsùlùmí ìyàmí ń bẹ́ o ẹ̀sọ̀ ráyé. olùwàbà àdékè aláṣẹ subhanahu wa ta'ala ẹ̀kú sọ̀rọ̀ náà ní ó ní ìnà àrìsàdínà èmi ni mo rẹ̀ ànábì sọ̀rọ̀ àṣálàm àṣà ìdàn ẹni tí ó mọ jẹ́ ilé wa lórí ẹni tí ó mọ sọ fún wọn tó báyìí ni èyí tó dáa ní èyí tí ó dáa ní ìdánwò rà ànábì fún mi. ọmọ bá ṣera wọn lọ sí ìrọ̀ gbogbo ẹni bá tẹ̀lé ọ fún wọn ní ọdún ní tó rí rí oúnjẹ tí wọn wọn láti pọ̀tọ́ láyé wọn ó tún ní níwájú àlọ́à wọn là sí ìrọ̀ kì wọ́n nílọ gbogbo ẹni bá ní ti ti ẹ̀ta lẹ́bi báwo sọ fún wọn pé ẹ̀ kì wọ́n lọ pé yà ń bẹ níwájú ọlọ́run ọba omi tó ní ìrìnàjò náà olúwa ní mi ìran nẹ́bì bí kì í ṣe kẹ́lẹ́ bẹ́rẹ̀ lọ́ta àdìjọ lọ́tọ́ wà rọ̀ sùn níyì tẹ́ẹ̀sì gbà nẹ́bì náà gbọ́ lọ́tọ̀ àṣìrú wọn ẹ̀rọ aláwọ̀ lọ́tọ̀ wá kìrú ẹ̀ta nẹ́bì dé tó àṣìrú wọn. ẹgbẹ́ ẹgbẹ́ tóbi ẹgbẹ́ tó ga ju bàbá yín lọ ẹjọ́ ká gbẹ́jú àwọn àfáà yín lọ ẹ má máa kọjá nẹ́bì níbi tó bá sọ sọ́gbà ọmọ wa rí yí wàhálì ìwàsọ́là olùwárí torí po tí mo na ẹ̀dá ìgbẹ́gbà Muhammad òun náà lẹ́yìn lẹ́yìn ìbáda wà ẹ̀yẹ́ ìṣàlá káàmù kò fínà àwọn ẹ̀sọ́ ànẹ́bì àtolúwọ́ bá àdékè ara subhanahu wa ta'ala ó gbé òfin ìgbà àwẹ̀ lórí wípé tabarosi ó gbé òfin dáàbà túnú ó gbé lórí tọ́jú pé pọ̀lú ọlọ́gbà ní kọ́lá lẹ́tọ́ rẹ̀ yóò tún bá nẹ́bí sallallahu alaihi wa lẹ́tọ́ ẹ̀ yóò gbọ́ pọ́wọ́ sí yóò tó bá rẹ̀ yóò sì gbọ́ pọ́wọ́ olóòtú ni olóòtú ni olúwa ni ẹ̀tọ́ ni olúwa bá lẹ́tọ́ ọlọ́sẹ̀ ìbẹ̀rẹ̀ fúnra rẹ̀ pé òun yóò mọ olóṣàwọ́lá rẹ̀ títí bẹ́ẹ̀ bá sí mu èmi ni máa di ọjọ́ ìrẹ̀ ní ògbélánàbì lọ́wọ́ ìyẹn mẹ́ta tábìlẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam kò tó lè sọ wípé ìjọ kẹta tó òun lẹ́mọ̀ bà rẹ̀ kò tó máa pé ìjọ kẹta tó òun lẹ́mọ̀ sí irun kò sí láyé rí sàábì kò sí láyé rí tábìlì kò sí láyé rí máa wú àwọn tí wọ́n pàdé òsì láyé rí ẹnì kí n tọ́ súnmọ́ èrò yẹ́sì wọ́n sì rú ya ìròyẹ́sì bẹ́ẹ̀ bá gbá rẹ̀ bẹ́ẹ̀ bá túnú olúwa lónìí èmi ni màá kó fìràn yìí amẹ́ríkọ́ ní ṣe fún wà sọ̀rọ̀ bá sọ́lá àwọn sàádé kọ́ olúwa fún rẹ̀ ló tàwọn ara rẹ̀ tó ń tuntun hàn olúwa jẹ́ tí ó yọ ó ti fẹ́ nínú ìwọ̀n bá bá ìlẹ́ ẹ̀pẹ́ lórúwọba yín ẹ̀pẹ́ lórúwọba yín láti kọ́ sí mú bẹ́yìn náà yẹ́dà ìláhì wa rasulun ẹgbẹ́ tàbí ànẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam nítorí ìyọmọ ìyá islam ẹgbẹ́ ìgbésẹ̀ ìṣòro ìláyé onígbàtí wípé lórúwọba ó fún olúwa lẹ́tọ̀ọ́ rẹ̀ ó sì fún àdẹ́gbà Muhammad صلى الله عليه وآله وسلم يقول لك إيه؟ الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وتعالى عباد الله ẹni oríṣiríṣi olówó ọba àlejò ọba ẹlẹ́kùn bímọ wà sí láti àmàlè lẹ́kọ́ yìí bá ọ̀pọ̀ Ramadan ọba yìí lẹ́gbẹ̀ẹ́ tí ó bá. Ramadan ọba ìjọsìn ọlọ́run. Ó lọ́wọ́ ní ẹ̀sùn ìjọsìn má Ramadan yìí. Ẹni tó lọ́wọ́ ọba àlejò máa ń ta ìsinmi ẹ̀sùn ìjọsìn kẹ́kọ̀ọ́ sí ìwé. Nígbà tó ń bá ìjọsìn yìí. Àwọn kí o ìfẹsẹ̀ ni. Yóò so Ramadan rẹ̀ mọ́ ìjọsìn ni. Ìjọsìn Ramadan ò ní lọ tó káwá parí ìjọsìn ti wa. Ẹni tí kí o sáré ọmọ Làbúrò àwọn ọmọ ọmọ àbá ìdímọ́tò láti máa. Àwọn tí sinẹ́bí làwọn òru nígbà tí Ramadan dé. Ramadan ọ̀gọ́gọ́ òru sinẹ́bí làwọn òru máa. Àlẹ́ mi ní mọ́tà kọ́ sí náà yóò máa jí lóòrùn láàrín kan gbogbo ìjọkùtà ìṣẹ́ Ramadan àti sábàkà sí Ramadan ẹ̀ṣẹ́ká kọ̀ sí ní sábàkọ̀ wa Ramadan náà bá bá tẹ̀ sọ ẹ̀dá tó ti tẹ̀ ẹ̀dá tó ti tẹ̀ bákan náà ká máa ń bá tẹ̀ ẹ̀dá tó ti tẹ̀ ẹ̀dá tó ti tẹ̀ tẹ̀lé káàlẹ̀ kàṣíyá ní dáhà oníkàwé ọ̀sán àpọ̀ fún pé ó fi gbogbo ọdún kan ó fi ta àpọ̀ àwọn ẹ̀sán wa mọ́kànlá aráàlú olúwọ́ba àdìsọ́lá aláwọ̀ àyíṣà àdéhìlá ọmọ dáadáa ọlọ́mọta jẹ́ ká ti sàbdáre sáyé àwọn ọmọ ní àdéhìlá wà á sì nà mọ̀tíìdá ọlọ́jà kálọ̀ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف القلوب على ذاتك اللهم اجعلنا من من ممن طال عمره وحسن عمله اللهم انا نسالك الثبات والاستقامه في رمضان وبعد رمضان اللهم اجعل عيدنا سعيدا وعلمنا صالحا رشيدا يا رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك أبو بابا إيجولا مثلا جاسوك أبو لا يوم àti tètè ìjọba ti àkókò ẹ̀mí ẹ̀ àkókò ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń bẹ̀. wàhálà wa gbogbo ìdílé wa gbogbo ìjáfẹ́fẹ́ ní kọ̀ọ̀kan wa àtọmọ àtaya àtẹ̀bí àtẹ̀rẹ́ àtẹ̀lùmọ̀ gbogbo alátakẹ̀ bàtà àbíkọ́ ọba àdéhùn ولا إله إلا الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم وصلى الله على محمد وعلى آله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله